ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka tìyẹn tì ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín ẹ jọ mo fẹ́ ká ṣe ṣóò lórí n tí ojú àwọn ọkùnrin ń rí ní ìlú òyìnbó mo fi ọlọ́run ọba bẹ́ẹ̀ ìwọ obìnrin mo dẹ̀ fi ọlọ́run ọba bẹ́ẹ̀ ìwọ ọkùnrin ìdí tí mo fi bẹ obìnrin ni wípé tó o bá ti ní ọkọ tó ń bọ̀ ní ìlú òyìnbó tí kò ṣe wípé bí ó ní student visa tó máa fi gba NI tó bá débi tó máa fi ríṣẹ́ ṣe tí kò ṣe pé bóyá orí iṣẹ́ kan bóyá ilé iṣẹ́ yẹn torí àwọn tó ń ṣe care àbí àwọn nurse tẹ pé ilé iṣẹ́ yẹn ló fún ní kinní tó máa mú wá tẹ pé bá ti dé bíbá báyìí máa ti ríwèé tó jẹ́ pé visa ló fẹ́ fi wọ bíbá yìí àwa struggle kò sí nǹkan tó ń jẹ́ vow kò sí nǹkan tó ń jẹ́ pé till death do us part kò sí nǹkan tó ń jẹ́ májẹ̀mú láàrin ìwà àti ọkọ yẹn mọ́ the moment tó bá ti fi ṣọ́ nàìjíríà lẹ̀ nǹkan tí ojú àwọn ọkùnrin ń rí nínú ìlú yìí ẹ ẹ gbúdọ̀ máa bá obìnrin kankan dá májẹ̀mú wípé ẹ ní níyàwó méjì àbẹ́ẹ̀ ní bímọ síta tó bá ti ní ọkàn láti wá sílùú òyìnbó tí kìí dẹ̀ ṣe pé bóyá o ti ní ìwé ẹ̀ tó fẹ́ gbé wá tí kìí ṣe pé bóyá iléeṣẹ́ kan ló ń gbé ẹ bọ̀ àbí student visa ló gbà débi kó máa rí ẹ̀ náà ìlú òyìnbó pàápàá ìlú táwa wà ìlú obìnrin ni ó easy bá ṣe sọ pé easy fún obìnrin gan ó sì lè mú àwọn obìnrin míì tọkùnrin ò bá níwèé nílùú yìí kò sí nǹkan tó ń jẹ́ májẹ̀mú àárín èmi àti mi kò sí nǹkan tó ń jẹ́ wípé mi ìfẹ́ kọ́ ọmọ mi ní ọba kan ọmọ ẹ̀ á ní ọba kan nítorí wípé ọ̀nà tó easy jù láti gbàwé nílùú yìí ni pé kó sáré wíyàn kan fún lóyún kó bímọ fún ẹ in fact ìwọ tó bá sọ wípé ò láòbò ìyàwó ẹ tó bá ń bọ̀ nílùú òyìnbó tó ò níwèé kó o tó wá tó jẹ́ pé visa ló fẹ́ gbà wá wá lọ kọ́ bọ́n ṣe ń not only that wá lọ kọ́ bí wọ́n ṣe ń sí in case tó bá bá òbò tó dọ̀tí pàdé tó dẹ̀ ní láti la bó ṣe ń sí ẹ̀mí tẹ́ pé òbò yẹn á máa rùn báyìí wàá máa pọn lábẹ́ni bread and butter Eh, Yawo mi mi ìfẹ́ tì í lójú mo ti bá má dáadáa gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹwà nàìjíríà tọkọ yín wà tọkọ yín wá sílùú òyìnbó wa struggle tí ò níwèé ẹ lépè kankan tẹ ẹ fẹ́ ṣẹ́ o ẹ gba káńpọ̀ ọmọ yín máa lọ́bà kan ẹ gba kám wípé torí tó bá ti wọ̀ lóyìnbó wọn ò kí n lè sọ pé wọ́n fẹ́ especially tí visa bá ti expire wọn ò le lè wọlé mọ́ tó bá kù gbèrè padà sí tó bá dẹ̀ dé tí wọn ò mú nǹkan wá ẹ̀yin obìnrin náà ẹni fi wọ́n lọ́kàn balẹ̀ so tó bá ti ní ọkọ tó ń bọ̀ nílùú òyìnbó má fọkàn sí pé kò ní bímọ nítorí ọmọ bíbí òun ló dábà dàbẹ́ ni pé ó rọrùn jù fún ọkùnrin láti tètè ríwèé gbà àwọn obìnrin tó dẹ̀ wà nílùú òyìnbó náà mọ̀ wọn á kọ́ fi wọ́n ṣakọ àwọn obìnrin ló máa ń hold on to ìwé tí wọn kì í fẹ́ fún ọkùnrin ọkùnrin ò kí sábà hold on to ìwé pé bí a kò ní fẹ́ fóbìnrin bá àwọn obìnrin ìwé yẹn jọ wọn lójú bí ìwé àlùjọ náà bí ìwé paradise nílùú ìbò ṣe rí nìyẹn tó bá ti meet ọkùnrin tó bá rí pọ́kùnrin yẹn ò níwèé báyìí ọmọ máa ṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ ọmọ rò pé ìwé ló bá wá so ìwọ obìnrin tó lọ́kọ tó wá sí ìlú òyìnbó má tanra ẹ pé ọmọ ẹ ò ní lọ́bà kan má tanra ẹ pé oh, you be very silly and wicked tó bá rò bóyá ọkọ ẹ ò ní dóbò mi àbí kò ní bímọ èyí tí àtọ̀ ẹ bá ṣì ń ṣiṣẹ́ ẹ̀yin ọkùnrin ẹ lọ rí ara yín brain the easiest way láti gba ìwé nílùú yìí pẹ̀lú nǹkan tí mo rí lénìí Oni ní pé kó lo lọ wẹ́n tó máa bímọ fún ẹ má dẹ̀ wọ ẹni tí ò níwèé ẹni tó níwèé tó máa bímọ fún ẹ má jẹ̀mú àárín èmi àti ìyàwó mi kò ràn tó bá wà nílùú òyìnbó tó bá níwèé o for better for worse ò ràn tó bá wà nílùú òyìnbó tó bá níwèé o mi ìmọ̀ bó ńlá wàá lọ kọ́ bọ́ ṣe ńlá òbò wàá lọ kọ́ bọ́ ṣe ńlá òbò tó dọ̀tí bọ́ ṣe ń sí in case tó bá bá òbò tó dọ̀tí pàdé ó máa ńlá ó máa gbé mi wàá fomi lò bẹ́ẹ̀ ni wàá lọ kọ́ bí wọ́n ṣe bọ́ ṣe ń fi wọ́n ṣe ń sí ẹ̀mí in case tó bá ń lá òbò lọ́wọ́ tí so ń jáde lá nídìí obìnrin tó ń lá òbò ẹ̀ lọ́wọ́ wàá fi mú gbé bẹ́ẹ̀ wàá lò sọ̀hún ni mi ìmọ̀ bó láòrán kò ràn lú òyìnbó tó bá níwèé o torí nǹkan tí ojú àwọn ọkùnrin tí ò níwèé ń rí nílùú ìlú yìí mo ní ọmọ mo ní ọkùnrin kan jàmó ló fẹ́ kò níwèé obìnrin yẹn tó yìí ó ya píjọ níbi tó ti ń fi ọwọ́ gbé ẹsẹ̀ tó máa gbé sórí bẹ́ẹ̀ olóbìnrin yẹn lè máa wẹ̀ níjọ́ mẹ́ta tó ń bá fẹ́ la òbò ẹ̀ òun ló máa mú tówẹ̀ ló máa fi kí kí clean òbò ẹ̀ kó n tó la òun dẹ̀ ń láti la máa gbọ́ ọkùnrin yẹn wá kó wá sọ̀rọ̀ òun dẹ̀ ń láti la òbò yẹn bẹ́ẹ̀ so ìwọ ọkùnrin tó bá ń bọ̀ nílùú òyìnbó tó ò bá níwèé má bọ́kún obìnrin kankan dá má jẹ̀mú o má jẹ̀mú for better for worse kó mọ̀ pé ó ti dúró ní international airport ní Murtala ní ní Ìkẹjà ìwọ obìnrin èpè tó fẹ́ ṣẹ̀yẹn lọ wá igi àṣẹ èpè yẹn ò lè rán o torí ọkọ ẹ̀ adóbò mi ó dẹ̀ ṣeé ṣe kó la ọmọ jáde ó ṣeé ṣe kó la ọmọ jáde kó tó rí rọrùn tí ò bá dẹ̀ la ọmọ jáde ó ṣeé ṣe kó bọ́ sọ́wọ́ ẹni tó jù lọ tí ò lè bímọ mọ́ tẹ́ pé iṣẹ́ tó fẹ́ máa ṣe ni pé kó máa lá òbo ẹ̀ kó dẹ̀ máa do kò dẹ̀ ní mind ó máa mọ bó ṣe ń sí ẹ̀mí ni in case tó bá bá òbò tó ń rùn pàdé á fomi lò sọ̀hún ni ó lè máa lábò lọ́wọ́ kan buṣó a mọ bó ṣe máa sí ẹ̀mí ni so ipe for better for worse kankan kò ran ọkùnrin tó o bá fẹ́ tí ò níwèé tó ń bọ̀ nílùú òyìnbó má tanra ẹ ìwọ ọkùnrin náà yára ẹ brain tó bá ti mọ̀ pé ìlú òyìnbó tó ń wà tó ń me and my wife ni o o ti gbìyànjú ti ṣe o ti ṣèlérí pé ò ní bímọ síta o ò fẹ́ kó àwọn ọmọ ẹ lọ́bà kan ma wá sílùú òyìnbó tó o bá níwèé Ma wá sílùú òyìnbó tó o bá jẹ́ pé student visa tó ti níwèé iṣẹ́ nítorí ọlọ́ọ̀má mi ìmọjọ́ tó fẹ́ kó owó jọ láti fi ṣe ìwé mi ìmọ̀ iṣẹ́ tó fẹ́ ṣe mo pàdé ọmọ kan lénìí a ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ ń gba forty five pound iṣẹ́ nine hours five pound per hour ọdún wo ló fẹ́ kówó jọ ó dẹ̀ máa sanwó ilé asanwó bill asanwó iná asanwó omi ọdún wo ló fẹ́ kówó òwe jọ ló ṣe wàá sọ fún pé kí n jọ kí bá àwọn obìnrin kan kóun tiẹ̀ fún lóyún tó o bá fi ọkàn sí pé o fẹ́ fúnyàn lóyún kó bímọ fún ẹni tó ní ìwé ìgbélú yìí kó dẹ̀ mọ òbó jẹ dáadáa àbí o fẹ́ fẹ́ ẹni tó jù ẹ lọ tí ò lè bímọ mọ́ ṣùgbọ́n pé o mọ bòódó dáadáa o dẹ̀ mọ òbó jẹ dáadáa wò ó nígbà ìyàwó tó ń protect nílé yẹn ọlọ́run má jẹ́ kó padà ru òkú ẹ̀ lọ́ba nígbà tí òtútù bá ayé ẹ̀ bá fẹ́ bàjẹ́ tí ìyá bá pa orí ẹ̀ tó bá máa padà lọ́lé gan ọlọ́run má jò padà lọ́lé lálàbọ̀ ara àbí kò pẹ́ ó ṣeé ṣe kó lo twenty years lórí ẹ̀ ó lè lo twenty years kan fún ẹ on compassionate ground otherwise me and my woman kò rànràn ló òyìnbó gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ nílùú òyìnbó tẹ́ ẹ jọkùnrin tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ tí ì mọ bó ṣe ń lá òbò ẹ lọ kọ́ bó ṣe ń lá òbò tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ tí ì mọ ṣe ń sí ẹ̀mí tó bá ń lá òbò rírùn tẹ́ bá ti mọ̀ pé ẹ mọ bó ṣe ń sí ẹ̀mí tó bá ya so ẹ lọ́kọ torí ẹ la obìnrin mi nígbà tí ó bá dùn mọ́ tán abusó sí yín lẹ́nu ẹ máa kan lá ní ẹ̀ níwèé ẹ gbé inú sóbò ìmí ìbáyá máa rùn ẹ máa máa fomi lò bẹ́ẹ̀ ni e niwe ẹ má wàá sọ pé ọmọ mi ò lè lọ́bà kan á lọ́bà kan torí ara waste láti le gbà wezili ni lui ni pé kò bímọ kò bímọ otherwise ìgbà tó bá ma tó bá ìsídà kan deport ẹ ìyàwó tó ń protect yẹn ẹ máa padà jàgbẹ̀yìn ni torí most mo, uh, most of the time tó bá deport àwọn èèyàn wọ́n máa ń lọlé empty handed ni kò sí nǹkan kan wọn ò dẹ̀ ní sí nǹkan kan at the end of the day wàá di èèyàn yẹn Ye ẹlẹ́lẹ́yà lójú obìnrin yẹn kó wá kó wá bímọ kó fi ọmọ yẹn gbàwé kó fi ọmọ yẹn kó fi fún ara ẹ ní ẹsẹ̀ dúró ẹsẹ̀ dúró yẹn gan máa ran ìyàwó ilé àtàwọn ọmọ ilé ẹ má tanra ẹ má sọ pé o fẹ́ struggle èmi à struggle títí títí títí títí á lóun satisfy ìyàwó tó dẹ̀ tíyàwó yẹn ń dókó lọ pàṣẹpàṣẹ á lóun satisfy ẹ̀ títí títí títí títí tí àìsàn àbá a ní hypertension a lóríṣiríṣi àìsàn gbà tó bá ti ṣiṣẹ́ nínú nínú nínú òtútù tí ò sí nǹkan kan tó kàn ṣiṣẹ́ èmi à lọ ṣiṣẹ́ nínú store ẹrù tí ò gbére á sí ni máa gbé arógbó alóhun ò lè dun òun ò fẹ́ fún lóyún òun fẹ́ kọ́ ọmọ òun lọ́bà kan ìyàwó òun wà lé wọ́ kò sọ̀rọ̀ ìyàwó mi wà nílé tó ọmọ wà lára àwọn nǹkan tó fi ń gbàwé tó fast gan kẹ má tọra yín otherwise wọ́n bá deport ẹ sínú ilé èèyàn yẹ̀yẹ́ ló máa dì lójú ìyàwó yẹn ẹ ní padà gbádùn ara yín mọ́ ó dẹ̀ lè jẹ́ pé deport tó máa deport ẹ̀yìn aláàbọ̀ ara ló máa padà ẹ̀mí ò mòbólá tó o bá ti níwèé wàá mòbólá nílùú òyìnbó o To bá ti níwèé ìwọ tó jọkùnrin ìwà ọmọ bó ṣe ń sí in case tẹni tó bá ń lá òbú to tó bu ẹ̀ bá ń rùn tó dẹ̀ jẹ́ pọ̀ owó ẹ̀ níwé ẹ̀ in case to bá ń lá òbú ẹ̀ tó bu ba bá tó bá bu sósì ẹ̀ we owó ẹ̀ wa ẹ̀ wá wàá pọn láàrin wàá tún máa sọ pé iṣu ẹ̀ ah, wàá máa sọ pé iṣu ẹ̀ yíyà ah, ó smell like perfume Wa máa sọ pé ah mo like iṣu ẹ̀ yìí máa so sí anytime tó bá ti ń tó bá ti ń lá òbú ẹ̀ báyìí so sí mi lẹ́nu ó máa smell like perfume mo enjoy ẹ̀ ni wa máa sọ fún ògbúdọ̀ sọ pé ó ń torí ẹnu kìnìún ni ìwé ìgbélú ìlú yìí wà o ẹnu kìnìún ló wà téèyàn bá dẹ̀ níwèé ìgbélú ah ọlọ́run kò ṣàánú àfi bẹ́ni téèyàn wà lẹ́wọ̀n ni o ìlà yìí ló lọkùnrin máa wọkùn ní balẹ̀ wá jẹun gan kò ní rọrùn owó tí ò tówó náà máa fi lò ẹ́ o lè ṣiṣẹ́ náà gan pàápàá kan ti mọ̀ pé ò níwèé kán má fún ẹ lówó wọ́n mọ̀ pé ò lè pariwo wọ́n bá pariwo wọ́n á fọlọ́pàá mú ẹ wọ́n ti bẹ̀ gbabẹ̀ lọ́lé o le lè rìn kó yan o ò lè wà ní patí tó bá gbọ́ ẹ wàá sá kúrò ńbẹ̀ nítorí tọ́lọ́pàá bá dé wàá máa wò pé ìwọ náà máa mú wọn lè o lè wà lára àwọn tó máa mú wọn bá ń jẹ ànulẹ̀ wàá sá ni o ò ní lè dúró síbẹ̀ wọ́n bá ní pé wọ́n ṣe sọ kínní kan search wọ́n bá gbẹ́ ilé tí gan o ò ní lè rí chalé tí wọ́n máa wò nítorí o lè gbá tiẹ̀ padà kọ́lọ́pàá dé kán ti bẹ̀ mọ̀ pé ò níwèé ayé tó bá tán ó bẹ́tà tẹ́ bá ti ń bọ̀ nílùú òyìnbó tẹ́ ẹ̀ ní ọ̀nà ìwé tẹ́ ẹ̀ dẹ̀ níwèé ẹ má promise ìyàwó yín pé ẹ ní bímọ síta o ìwọ ìyàwó má fi èpè sọ pé o ò lè o ò lè mú okó yẹn o mò ń sọ tòótọ́ fún ẹ ọ̀nà àti tètè ríwe gbà ni àti bímọ nítorí ìwọ obìnrin tọkọ ẹ wà nílùú òyìnbó tó máa bọ́ ọkọ sọ̀rọ̀ tó máa máa gbọ́ póbìnrin wà lọ́ndà tó wà lábẹ́ o mọ̀ bóyá obìnrin yẹn ló há bọ̀ ọkọ ẹ̀ sílé o má lọ fi ẹ̀gbọ̀n rìrì kó lọ dàrú o oníyà ọkọ ẹ̀ ló máa jẹ̀yí tó jù obìnrin tó ń gbọ́ tó ń gbọ́ kinní ẹ̀ lábẹ́lẹ̀ yẹn ó lè jẹ́ mẹ̀sáyà ọkọ ẹ̀ ni tó máa fọ́kọ ẹ̀ níwèé tó bá lọ tó bá lọ ba yí ẹ̀jẹ̀ tí ẹ bá ẹ má ṣe for better for worse pé tẹ bá ti ń bọ̀ tẹjọ́kùnrin jẹ́ kíyàwó ẹ mọ̀ pé ó ṣeé ṣe kó o bímọ láti fi gbàwé ó ṣeé ṣe kó o doníyàwó méjì láti fi gbàwé ìlú òyìnbó yàtọ̀ sí nàìjíríà wọn ò kí ń ṣe òrùka ìlú òrùka nàìjíríà ò ṣiṣẹ́ ń bí òrùka nàìjíríà kò ṣiṣẹ́ ń bí tí ọkọ ẹ bá ti ń bọ̀ ń gba kám ó ṣeé ṣe kó fẹ́ yàwó mi àbí kó dọlọ́mọ mi tó máa fi ríwèé gbà tó bá fẹ́ kí yà jẹ pa fóbìnrin obìnrin lè gbẹ́rù ẹ̀ kó lọ sí crowding kó lọ sunkún kó sùn sílẹ̀ lẹ̀ kó ṣe oríṣiríṣi tó bá yá wọn á gbé lọ sásà ilé ọkọ tó ṣe pé kan wọn á ṣe pàpà wọn á ṣì obìnrin náà máa ń ṣàánú obìnrin máa ń tètè ráàánú gbà bọ ọkùnrin nílùú yìí wa tó bá ti ń bọ̀ tó ti ní ìwé ẹ̀dá ni tó ti dọ́nà àti gbàwé lọ́kọ́ bọ́n ṣe ń lá òbò lọ́kọ́ bọ́n ṣe ń sé ẹ̀mí in case tó bá so nígbà tó ń lá òbò lọ́wọ́ wàá gbà mọ́ra wàá máa sọ pé iṣu ẹ̀rùn bíi perfume máa so bẹ́ẹ̀ yẹn mo máa ń gbádùn ẹ̀ tó bá ti ń so òun jẹ́ kí n máa mọ̀ pé òun gbádùn ẹ̀ ni lọ́kọ́ bọ́n ṣe ń sí ẹ̀mí in case tó bá pàdé òbò rírùn wàá la kò bá jóbò arúgbó Ko dẹ̀ jẹ́ ki oku e wà on point débi wípé èyí tí ò bá fẹ́ bímọ mọ́ wàá mọ̀ bó ṣe máa máa service ẹ̀ bó ṣe ṣe máa máa láòbò ẹ̀ á lè tètè bẹ́ẹ̀ ṣèwé torí tó o bá ti ní owó ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ní ìmọ̀ọ́dún tó fẹ́ tó owó ìwé jọ o lórí iṣẹ́ hours forty pound thirty five pound fifty pound Odu wo fe to tówó ìwé jọ wàá dẹ̀ sanwó ilé wàá sanwó omi wàá sanwó gbogbo ẹ yára yín brain ẹ̀yin obìnrin tẹ́ wà ní nàìjíríà tó o bá ti fẹ́ kí ọkọ ẹ kó fẹ́ yàwó mi àbí kó bímọ mi má encourage ẹ láti lọ sí abroad àbí tó bá dẹ̀ rí pé ọ̀nà abroad yọ ò fẹ́ kó lọ kó mọ̀ kó fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni torí pẹ̀lú bá ṣiṣẹ́ ń sọ tó yìí náà ah, ó ṣiṣẹ́ fún àwọn ọkùnrin ẹ lọ yára yín brain ẹ má bọ́ kún obìnrin kan ṣe for better for worse tẹ́ bá fẹ́ wà lóyìnbó torí pé kò easy fún yín rárá àwọn obìnrin ìlú ìdẹ́kẹ̀rẹ̀ wọ́n máa ń wo wọ́n mọ́ ìwé wọn báyìí ni ẹ̀yin ọkùnrin lẹ máa ń sábà láàánú wọn kò dẹ́ ṣẹjú àwọn náà torí àwọn ọkùnrin kan tó ti ṣó wọn tẹ́ pé wọ́n wá gbàwé wọn dẹ̀ lọ bọ́ ẹni tó lá òbò tó ń só sí lẹ́nu tẹ́lẹ̀ ẹni tó lá òbò tó dọ̀tí tẹ́lẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ ṣó ẹ̀ nífẹ̀ẹ́ tó bá gbàwé náà kí lẹ fẹ́ kó ṣe lóòótọ́ ṣebí kan là ń sọ yìí tí mo ní mo fẹ́ gbé wá tí mo sì ń rẹkẹ̀ bóyá ó máa fọ́kùnrin yẹn níwèé kó lọ apply àbí kò ní fún un so ẹ̀yin obìnrin naija ẹ lọ sẹ́ńpẹ́ ẹ má tanra yín tí ọkọ yín bá ti wá sábrọd ó máa dọ́ ẹlòmíì lóyún tẹ bá fẹ́ kó nífọ̀kànbalẹ̀ ó máa bímọ àbí kó fẹ́ yàwó mi ó do níyàwó méjì stylishly nìyẹn èyí ni mo mú wá fún yín láàárọ̀ ìtorí pé kò easy ìlú obìnrin òun ni ìlú òyìnbó ire o shabarikolo dot com ẹ lọ rẹ́gísítà ń bẹ́ẹ̀ ó dàbọ̀.